فتي الاخوة فالله تعالى اعلم عندكم مسافة لكم ويعني أنتم أصبح في الله علمك ètí ìrìsàrọ́já àdọ́dọ̀ ìrìnlẹ̀ alhamdulillah amámaná mashayikh ah, tí nínú àwọn masáìlì tó níta alùkù pẹ̀lú ọ̀rọ̀ mu'amalat tí ó ṣe ìwáyé ìsìn kèézò nìkan irú ẹ̀pọ̀ bẹ́ ojoojúmọ́ ní muamalat ó ń fẹ́ sí ojoojúmọ́ ní báyìí bá sí wà nù ayé àbí tí àwọn tàtọ̀ wọ́rá ti bá gbogbo nǹkan yóò mọ̀ bá àwọn bó láṣe ń tà bó láṣe ń rànà tọ́rọ̀ wá rí báyìí àwọn àfọ́ òṣèrè ìjáwó rẹ̀ lọ síbi ìpínlẹ̀ torí kò ṣe wà náà yóò ní àwọn nǹkan tó jọ nípínlẹ̀ ìyẹn ni alìkìyà tó ń wọ ọ̀rọ̀ ìbádà ìbádà tó àmọ̀bì ní yọ́n ẹlẹ́gbẹ̀rún kẹ́dẹ́ ìfẹ́kẹ́ ẹjá ti kìyàsí rẹ̀ sí irun pinlẹ̀ kò sì sáwọ̀ ẹ̀kẹ́ táyẹ̀ ó gbede ẹ̀kẹ́ náà láàbọ̀ wọn ẹ̀kẹ́ nínú àwọn ìbádà tó bá yẹ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyẹn ti pé ó tó àmọ̀bì ní ibẹ̀ ṣùgbọ́n náà àwọn pé bá ti jòkó bí àǹkẹ́ mi tún ṣe lọ́tàmù tí ó kẹ̀dọ̀lá tó náà tó dé tí ó dìta táwọn tó wá rí báyìí àwọn fó wà wojú ẹ̀sìn wo àrọ́ ó lè yàtọ̀ síra wọn lórí àbí bí ń kálukú ṣe wo akọ́kọ́ kí ló ń ṣẹlẹ̀ ń bi pos tó yẹ pé ní ààlà kan irinṣẹ́ kan ni tá a fi àbí tá a fi ń tajà tó ọjọ́ tó fi yá mo ṣe wà nílé epo mo ṣe lọ àwọn stọọkọ kan supermarket tajà ibi tó ṣe kí ni tó sanwó sí rè lára pé yẹn ọlá alam ní bó ṣe yẹn ṣe ètò lọ nígbà pé owó náà lásán fẹ́ ni àtàwọn fún tẹ́lẹ̀ wọn náà lọ láti sanwó owó ọjà rẹ̀ náà ló gbà àánẹ́ ti gbà kí ni àgbà ọjà lọ́wọ́ rẹ̀ tó bá tó wọ́n kó ń lo kí ní ẹlówó tó ń tó fi yán wọ́n ń kọ́ kò sí sí tó burú bẹ́ ààrẹ̀mù pé mi lo pos lóòrùn fún ọmọdé pé òrùn pé yẹn máa ń wà torí pé n tá ń ṣe tàbádùn láàrin ara wa etí etí rìbá lè máa wọ̀ ni ó ti po fún ẹ̀wọ́ fún lówó ó pa sí rìbá àbí nínú àwọn àmọ́wálé rìbá wíyà lówó kìí ṣe ní lépo yẹn ni a fi ọjà yẹn yìí ti mẹ́yẹn mo lóòkè pọ́ǹtì yẹn yé náà káàbí ṣe bísínẹ̀sì pé ah, káàbí fúnra wa lówó ń kọ́ tẹ́pẹ́gbẹ́ kan ló ti wá ọ̀rẹ́ sẹ́ndẹ̀ owó sí ìkánsù òun abẹ́jẹ́ tó fẹ́ bá mi mú lọ wíwà pé mo fẹ́ ránṣẹ́ pàǹkówó yìí fún lágbàjá kọ́ ní à ah, ibi tẹ́ fẹ́ràn mi yóò ń gbowó ṣẹ́ o kátẹ̀ pé èèyàn náà la fẹ́ rán owó tẹ́ ní ń kó lọ sí Agége yìí ń gbowó tẹ́ lẹ́yìn owó mọ́tò mo kó ohun bá ń kó fún lágbájá ìyẹn jọ ìgbà tàbá kẹwàá asẹ́ndì owó sí sọ́nà ọgbọ̀n owó tẹ́ àwọn owó tẹ́ yín rè iye tó bá ṣáàjì yàn ẹgbẹ́ kan lówó ti kí ni lówó ti jáde òun náà lẹni tó bẹ̀ wọ́n ní níṣẹ́ ìyẹn náà wallahu alam ní kékeré mọ̀ ìfẹ́rí kó lọ but ẹlẹ́ẹ̀kẹta òun ni pé owó yìí àmọ́ olówó nígbàtí ìwà lówó tí wọ́n wá ní afwan mo lówó torí pé oríṣìí ọ̀nà lábí ń gbà lówó ń sin àbí mo lè mú kédánilẹ̀ wọ́n yẹ pé owó ni òun náà ní atm card owó náà sì ẹ́ àbínú fóònù ló wà òun náà lówó tí ẹ̀ cash kí ni méjèèjì yẹn owó lówó ń jẹ́ ìwọ́n á nídi cash yẹn lọ́wọ́ ẹ̀ òun náà sì owó tèmi láàyè yẹn bí mo ti fẹ́ gbowó lọ́wọ́ èèyàn òun jẹ́ agent fáwọn ẹ̀kẹ́ tó fẹ́ fún mi ní àbó náà ló lówó yẹn lẹ́yìn náà èmi tí mo fẹ́ gbà lọ́yẹ̀ sí pàṣípàrọ̀ la fẹ́ ṣe ayé pé owó àtowó la fẹ́ fi díìlì láàrin ó yàtọ̀ sí mo fi ra epo lọ́wọ́ ẹ̀ tó yọ iye túbọ̀ òtún mi náà gbépo torí pé owó sówó ń sìn méjèèjì náà àmúhálù rìbàwíyà ni ó lè jẹ́ irú náírà àti kíní àti náírà olófin tó dé ó lè jẹ́ jíǹsù tó yàtọ̀ sáàdẹ́bí sọ pé ní ìzàkpẹ́lá fàtẹ́ àbíl agnes fàbíhù kéfàṣí tó ìzàkánà yádán yẹ́dì ajẹ́ jíǹsù tó yàtọ̀ síra wọn wẹ́n nìkan ní náírà nìkan ní dọ́là olófin tó dé yẹn náà èmi wá ní fún mi ní ten thousand kó gba ten thousand ní ọwọ́ tèmi náà nígbà tí bá fún ní ten thousand tèmi tó náà fún mi ṣé kó jọ pa ẹ̀ṣíǹjì nǹkan lọ́dọ̀ ara wa tó yẹ pé ní ẹ̀ṣíǹjì ẹ̀ tó dàbí sọ́ọ̀fù ayé pé déédéé náà ló gbọ́dọ̀ jẹ́ torí pé jíǹsù kan náà àti tó bá yàtọ̀ sí ara wọn lókun tó bá yàtọ̀ síra wọn ní tó kẹ́kù ni pé ó yá lójú ẹsẹ̀ ẹni tó bá ní dọ́là tẹ́lifíkẹ́ ra náírà kò sí tó kẹ́kù yẹn ń ta ń kẹ́yẹ tó bá òkú ta nǹkan ẹ̀ ní tó kẹ́kù ni pé lójú ẹsẹ̀ kókó dọ́là rẹ̀ lẹ̀ kí ẹni tí ó fún ní bóyá náírà kó náà fún tọ́tà bá ní ó yá gba owó gba atm mi yọ owó yẹn kí ọkó tiẹ̀ náà wá bá bá fojú sọ́rí fún òtẹ́mi sí rí báyìí náà wallahu alam tòun náà fáwà kalẹ̀ tó mọ́sálà tó mọ́sábà wọn ìkiri ni ayé pé ní àtẹnitómọ́lẹ̀ ní pẹ̀lú atm tọ́lẹ̀ yọ ń bẹ̀ àtẹni tí ó fún yẹn cash ayé pé wọ́n jọ ṣe sọ́ọ̀fù láàrin ara wọn ló gbọ́dọ̀ jẹ́ déédé sí déédé náà àwọn yóò máa mú ọ̀rọ̀ kan ẹni tó ṣẹ́wó tuntun náà ẹni tó máa ṣẹ́wó tuntun àti tó ti gbó tó náà gbá kíní kò gbá ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù gbígbà kọ́ la fi ń wò iṣẹ́ tá à ń ṣe gẹ́gẹ́ là ń wò ẹ̀mọ̀ nígbà ten thousand wá one thousand tó fi hundred hundred naira tuntun àwọn àpẹ́kọ̀ọ́ wọ̀rọ̀ ju ara wọn lọ tí yẹn náà sì ṣe tó gba ṣọ́ọ̀bù àìpé kéèsì ẹgbà ṣọ́bù ìbò ló ti owó machine jóde kéèsì mi nìyẹn so àwọn mí àfẹ́ pé ní bóyá agent ló jẹ́ fún àwọn ẹ̀kan àwọn ènìyàn àti èèyàn mẹ́jọ ní díìlì òun kẹ̀ jẹ́ agent fún wọn ni a rí pé ta ló ní ààyè tó wà yẹn owó òun fi bẹ̀rẹ̀ sẹ́yìn náà kó wọ́n yẹn fún àbóun ló ní owó ara rẹ̀ tó wá lóun ṣe mọ́ àti tó bá lọ owó ta ló lọ sówó ẹ̀ ní àbó owó tó jẹ́ agent tó jẹ́ wákìlì ó ń ṣiṣẹ́ ní yábà fáwọn ẹ̀ta ni àwọn ìkẹni aṣọ́pẹ́ tó bá láàyè yìí àwọn náà ní fún ara wọn tó yẹ ní èmi ò tí ìbílẹ̀ convince fáwọn tó lọ́gbẹ́ agent náà jẹ́ fáwọn ọ̀tàn àwọn kan gba owó ni ẹnìkan tó wá sọ pé àwọn náà tó wá sanwó fún àtọ́jẹ́ agent fún jáwó lọ́wọ́ tí wọ́n náà akẹ́wàká ah, láwọn òròkó lè rí báyìí láàrin ó jẹ́ kó rú èmi lójú

الحمد لله آه، الحمد لله رب العالمين آه، الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وآله تبع هدى إلى يوم القوم وبعد ما أدري يا إخوة آه، ألم شابا وسمون فاوانية ويقول kó sì wá wà kọ́ ilé ìkónú mizanu hasanati wọn. èmi kàn fẹ́ ẹ̀mọ̀ kí báwọn ọmọ kí ó bá ń bẹ́ wọ́n tó àwọn àlùfáà kó ní bí wọ́n ti mọ̀ sí i. mo kàn fẹ́ mú mo fẹ́ ìtẹ́síkálà mọ́sálà kan lọ mọ́sálà kan mú wáyé sọ́yì a ní ó wà já èyí láti fi rajà ó wà já èyí láti fi sẹ́ndì ẹ̀ pẹ̀lú ọjà pé ẹni omi nígbà tá a fẹ́ ràn ni èmi wá ní ìṣkàlù kan nísìnyí mo fẹ́ gba owó èyí sẹ́ndì rẹ̀ mọ́ o èmi wá fẹ́ gbowó nísìnyí láti lọ báńkì láti rúyà ní ìdè ṣàgámù kí n tó lè rú gbà èyí sì náwó mọ́tò kárí mo gbọ́kọ̀ mi lọ ìnáwó èkó èyí ṣe wàhálà ọkùnrin kan wá bẹ̀ ń sàrẹ̀ bẹ̀ ó wá ní ìwọ̀n òwò rẹ̀ ń lọ gbẹ̀lọ ní gbowó ní ìṣàgáwò ni ó yẹ mú ẹdín lọ ní bàyí gbà wá àmọ́ tí ń bá gbàdé o 200 naira lówó ti ní o ọ̀yà lọ ní bá ń mo wá fún ní atm ni ó sì lọ gbà eléyìí kò sí ṣkàl fún ìpó máa ìlú tó bá wà já ìlú bẹ́ẹ̀ kó lè lọ bá ń gbà òun ti wá ní mọ́síìnì kan lọ́dọ̀ tiẹ̀ ẹ̀ ó ti ní mọ́síìnì kan lọ́dọ̀ tiẹ̀ mọ́síìnì tó wá ní lọ́dọ̀ rẹ̀ òun wá pé atm sí lọ́ba yìí ti gbá ní ìṣàgáhùn èmi ti ní kan tò sí bí ẹjá kí ìwọ̀ bẹ́ẹ̀ tí mọ́ sí bọ̀ owó tẹ fẹ́ gbà náà ò ní ẹ gbà owó mọ́tò tó wá yẹ kẹ́ fún mi igbe kí bí ṣe owó mara ikùn àfihàn kan wọn lọ tọlọmọ tí ó ní oòrùn pé ní àwọn àbáwà ti sọ̀rọ̀ so máa fi tún dára padà sọ́dọ̀ tún ní ọ̀padà ṣùgbọ́n tí mi rí ní àṣẹ́tì wọn láàlá so ìgbà tí ó fẹ́ lọ ìṣàgámù yẹn àpèjúwe lásán nìgbé ilé ìsìn àpèjúwe lèmi náà fẹ́ lò ó fẹ́ wọ mọ́tò àbí hmm. owó ìgbà tí ó ti lọ mọ́ ní mọ́sínì kan lè jazakallahu khairan báńkó owó mi wallahu a'lam <laughs> torí kò wọ mọ́tò mọ́ ah, ayakumullah ó kó ìdébì náà sọ ìdébì sọ ní wípé iṣẹ́ ìdí kí n lọ sí jìnàjìnà òun mọ́ wá gbèsì rò lé ìpé á ah, tí bá ní kí n lọ sí ìsàgámù alọ́ àtàbọ̀ yọ́ mọ̀ ná mi ní owó yìí èyí owó alákọ̀ọ́kọ́ wọ́n tún wá jáyé tí bá tún ṣe kọ́bọ̀ kan náà ní báńkì pẹ̀lú rẹ̀ òun wá ní pé nínú 5,000 tí mo fẹ́ gbà owó tòun ojú 200 naira lọ mo wá gbé ìjìlé pé ní àtẹ̀mí tí ń gbé mi ìwọ gba àpò kan yìí bá 1,000 ní ma bá tèmi lọ tẹ̀gbẹ́ báwọn ní ti èmi wò pé èwo lọ́dẹ̀ mi lọ́dún nù nira tó wà ń lẹ̀ yìí oh. mm. èmi ẹ̀lẹ́ èwo lọ́rọ̀rùn jù nù nira méjì tó wà ń lẹ̀ yìí èmi wò pé ní á ah, dé mú alápò kan yìí òun fẹ́ dẹ̀ mi lọ́rùn ju oní 15 ń lọ èdè mi ti ń gẹ́mù lè sọ ọ̀rọ̀ àfáwà lẹ́nu ọ̀dọ̀ ọlẹ́rẹ̀ ti padà sí. Mo yìí tó ń bí nǹkan dímọ̀ ràn pé tẹ́mi sí ìrí fọ̀ náà ọ̀la ọ̀la ó lè dọ́lá kí wọ́n tẹ̀mí ó yẹ pé tí ó ti tẹ̀wọ̀n yìí lọ́kàn mi lẹ́nu náà ìtọ́nà ṣe kò sọ yìí tí ò lè lòun náà torí pé àbá tó pé mọ́sí àlà ó kéde pé èyí nínú èyí tó rè mí lọ́rùn òun kọ́ làwọ̀ wà ńlá sábáwọ̀ yẹn náà mọ́sí àlà mi àgbọ̀mọ̀ pé bó ṣe rọ̀ mí ní ọ̀rùn rèé o ilé ìnira fún ọ ẹni pé àwọn ẹ̀mí tó lágbèjì rẹ̀ láwọn bóyá bóyá nǹkan mi tó ní ṣe pẹ̀lú mọ́ra ẹlòmí obìnrin bó ti mímì lára bí mi ṣe kí ni <laughs> bó ṣe fẹ́ rí so ìtí ìtí ìṣù sí wá sí ni pé bó o lẹ̀ sí ẹgbẹ́ No òmò Iti mo sọ ni pé tààbá no lágbàáyé mẹ́mú ara ẹ̀ṣẹ́ ní àpapọ̀ ara ẹ̀ṣẹ́ ni No, àtẹ́ndì ẹ̀ pé bá ń tẹ́ndì ah, ah. owó yìí fún lágbàjá ATM card mo wá lẹ́ni èmi nídi owó nìsí ATM card ṣẹ̀bẹ̀bí jẹ́ ti ìtẹ́ ní ṣàrìgbé ìfún mo ti nídi owó mo wá nídi owó mo wá ní kóhùn lọ bá ń gbá wá ṣàgámù gba ATM card mi pásọ̀dù mi rèé wọ́n bá pásọ̀dù mi rèé àwọn wá ní pásọ̀dù mi rèé náà ó wá lọ ó wá lọ bá ń gbá wá ó wá chájì lórí pé òun lọ bá ń gbá wá ẹgẹ́ ìyẹn kò sí sáà then torí pé owó mi náà sì mo rẹ̀ yẹn ṣe bá ń gba owó wa náà ó gbowó jẹ́ o ẹni sùúrù ìmú ló ti lọ gba owó yẹn kìí ṣe pówó tí ẹ̀ náà èmi àti ẹ̀ lájọ ní tó bá ní wọ́n sí ni owó ẹ̀ ló wà nú ẹ̀ owó ẹ̀ ló fún mi owó mi náà ló ti lọ gbà wá wọ́n kàn ránṣẹ́ pé bá ń owó mọ́tò lè ṣẹ́rí tàbíbù pé owó wà ní kíní àti káàkì wọn yíò náà ó lágbára gan ẹ̀yẹ́ ká ṣètò náà tó wá irú jókòó báyìí inú súnnà náà ló ti lè ṣẹlẹ̀ alhamdulillah káwọn àfáwà lórí jókòó máa kọ́kọ́ sọ nǹkan méjì kan síwájú nǹkan dímọ̀ dọ̀rọ̀ríyà ni gbogbo nǹkan tá à ń sọ yìí natijatul ilm tí mo gbọ́ lẹ́nu àwọn mọ̀ṣáì ti yóò natijatul ilm kódà kò bá jẹ́ wípé kọ́tọ̀ wà níbi nàtíjà ọ̀nà tí wọ́n gbà débẹ̀ ni ọ̀nà ló dùn náà kí n sàlàyé torí pé tí ò bá mọ̀ lórí mọ̀ wípé à èmi kọ́ láfàṣẹ́ kìí o Ah, kí tó sọ ráyè tèmi ẹjọ́ àwọn àrùn pé a ah, ti jíjẹ́ bí sọ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ́lìmọ̀ kan kẹ́lìmọ̀ tó ń fẹ̀kìyà wọ́n ní torí pé sọ́ọ̀fù òpínìyàn kan mú ilẹ̀ òpínìyàn ṣe àjíyà pos kò jáza láàfin bẹ́ wọ́lọ́ àwọn tí máa ṣe ní sí ìṣòro mo ti gbórí lẹ́nu wọn àwọn gẹ́gẹ́ bí ọlọ́mọ tí ó ti rí èèyàn agri èèyàn agri sheikh abdulhakeem kutubi àwọn tó wá sọ̀rọ̀ kan ìmọ̀ tó ní wọ́n wá ṣe ẹ̀sù wọ́n ṣe tàfọ́ wúrù masala yẹn pé ẹjẹ́ àwòrán ẹ̀ láti ká sí ìzáàlà ṣubúà torí kébì òrò pé rúkọ ẹsẹ̀ wọ́n àgbírí pẹ̀lú ṣe ó dà pé bí táwọn fi pé èmi àti wọ́n sì fi jọ ń gọ́ra wáyé ń bẹ̀ wọn ṣéèkì wa mú wá wípé a ti bí kọ́ ìdá wà pé alìmọ̀ṣàkọ́tú nígbìlìmù tẹ̀sí oníṣẹ́ ìkùnfikún ẹbá orí mọ̀ṣàkọ́tú bá jẹ́ pàwà táwà jẹ́ ọlọ́mọ kí ó táwò tútù tó ọlọ́mọ kí ó tèmi bèèlè àwọn àfáà àwọn alìmọ̀ mọ̀ ṣé kò á dáhùn padà pé rárá kì í ṣe kúlù mọ̀ṣákọ̀ pé mọ̀ṣákọ̀ tá a máa ń gbé sí mọ̀nzílá tó dọ̀rọ̀ rọ̀ ní alẹ́ tún náà mọ̀nzílá tó dọ̀rọ̀ òun ni alẹ́ ni lá kí látà lè ni ajẹ́ ah ilé ọmọdájí ní tí mo ń gbádùn oorun lọ́wọ́ mi ajẹ́ pàwọn mọ̀ṣákọ̀ kan wà táwọn afáàfin mọ̀ṣákọ̀ sí mẹ́ta ìkan wà kan ní ìdá kọ́dìrọ̀ àìlèyìn náà bìdú ni ádá kò sí nira kan báyìí tí ó mú wá fún ádá pé yóò lè báyìí lára láàbùdà mi nù kẹrí à ń béèrè yẹn. náà kí ni ìdíje mi fi wá sọ pé àwọn mọ̀ṣáì kìbáàrù wọn mú pé ní nílùú wa mọ̀ṣáì kìbáàrù ṣùgbọ́n èmi ò àgírí mo lè rò pé àwọn afáwa náà tó kọ́ wa ní ẹ̀ pé tó bá ti jẹ́ pé wọn náà ní iye ọba ṣe ń ṣàlàyé àlàyé wọn yé mi kí n tó wá lọ jìnnà àwọn tó wà gírí pẹ̀lú tán sọ tèmi náà sọ yìí pọ̀ o àṣẹ àbùtẹ̀ ìníyà opinion wọn yà ìfín tó fi mo ti rẹ́sẹ̀ wà lè díẹ̀ díẹ̀ kí wá lẹ́rìí tèmi ẹ̀mí fèrè pé ibi tó ti yẹ kí wọ́n ṣe bẹ̀rẹ̀ fún ọ náà ni àtẹ̀kìyí fòlùfẹ́kì kátọ́fẹ́ àtẹ̀kìrí àfọ̀mọ́sálà pé báàbù wo ló bọ́ sí ẹni tó bá ti lè gbé sí báàbù bẹ́yẹ̀ haram ni ó jẹ bá kò sí bá ti ṣe tábà tí ń discover tán sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni haram tó ní tó gbogbo àwọn àkísábọ̀lù bòyí mẹ́rẹ̀ẹ̀rin ìsí kankan tí ó tẹ́sọ̀ ń bẹ̀ tẹ́wà sọ pé ní ìjáza tí ò fi ní jẹ rìbá ó jẹ́ bẹ́ẹ̀ mọ́tíláṣí ni ó ó jẹ́ mọ̀kọ́ yádọ̀ ni ó bẹ́ẹ̀ làmánà ni ó àti bẹ́ẹ̀ mùsá yádọ̀ ni ó gbogbo ìpáwátá ìkankan náà tó wáyé pé ní ìlàfẹ́ lò rìbá ní ọ̀padà jẹ́ àmọ́ ìkáàlù ni wípé àwọn tó bẹ̀rẹ̀ irú ṣéèkù wa ṣéèkù làlámà àjí ọlọ́ba kẹwọn ní ni wípé nǹkan yẹn láti tasawuf tí wọ́n ṣe fún yàní kọ́rdù ni wọ́n gbé sí kọ́rdù àdìsọ pé déyìn déyìn fẹ́ ju kọ́rdù lọ àbí wípé owó táyì yìí kó fún mi yìí ó yá mi kìí tí ìgbà owó èdè ń bẹ lọ́dọ̀ tiẹ̀ owó tiẹ̀ ó ti wà ń bá ń bọ́t àwọn apàdà sẹ́yìn báwọn bó lápàdà sí in tó wá ti àfẹ́ ti pọ̀ gbogbo atm kí n ṣe lè bẹ̀rẹ̀ gan gbogbo pé mo lọ sí atm ń lo gt bank mo wá dé atm access mo wá fi gbowó ìkankan náà ní pẹ̀lú ẹ̀ kò sí àtọ̀ kò sí àtọ̀ tó o bá ti lè sọ́n bí eléyìí kankan náà ló sọ méjèèjì màá sì sọ sí kò sí àtọ̀ mo wà gíní kódà kó jẹ́ one naira ní tájì tiẹ̀ wọ́n sàn já nǹkan kan kò sí àtọ̀ mọ́sálà tó wá wà bẹ́ẹ̀ ni pé kí kọ́kọ́ ni tẹ̀kíìmù fíkì fún pé mo lówó ń jẹ́ gt mo lọ gbà ní access mo ń jáde wọn access rate kí kọ́kọ́ ni tẹ̀kíìmù fíkì fún tẹ̀kíìmù rẹ̀ fún ni pé àwa sọ pé hawala ni kí ni hawala hawala ni naqlu ad-din al yàní zimma kan ìlà zimma ti òkọ̀ káyọ̀ gbégbèsè kan kúrò lọ́rùn mi èmi àti ṣerékọ̀lá alìmáyí mo jẹ wọ́n lówó wọ́n wá ní ẹ̀bà ń gbówó mi ṣerékà àbìlágún tuntun bí ìjẹ́ mìíràn lówó wọ́n ní ẹ lọ gbowó yẹn lọ́wọ́ ṣerékà àbìlágún kí ni mo ṣe yẹ wọn mo gbégbèsè mi ní gbèsè ti wà lọ́rùn ọlọ́mọdé ajé gbèsè so mo fẹ́ ṣe bàrọ́ àdémọ̀ yìí mo fẹ́ gbé gbèsè ipò mo gbé lọ sí ọ̀dọ̀ ẹ̀ tí mi náà ní ákù lọ́dọ̀ ẹ̀ so àwọn lè àgbí tọ́ bá àgbí sí bẹ́yẹn kò tí ì parí ìgbà tí àfọ́ àbá tó fún wọn lówó so àwọn sọ pé owó tẹ owó rẹ tó wà lọ́wọ́ GT Bank kágbà pé GT jẹ́ ọ́ tó fẹ́ pé yẹn la kọ́kọ́ mú a jẹ́ pé gbogbo wàhálà títí kọ́kọ́ bá mọ́sálà yẹn gaba hàn torí pé ń tá bẹ́ẹ̀ ni pé owó ta lọ kó sínú báńkì kọ́kọ́ ní ìdájọ́ tiẹ̀ ṣé láìláìlá owó ta kó sí báńkì ṣé kọ́rùdù ní sáà yá báńkì ni àbí ẹ́ ẹ́ wàkálálà wàbíyà sáà yá báńkì ni àbí mo ní gbàgbà kò pamọ́ tó ẹ́ pa ayá ní problem yẹn o torí ẹ̀ òun sọ pé àlẹ́ ìbúrọ́tú bí làkọ́ ìklábìlì ìsàmàyà ní tí báǹkì máa ń kọ ní deposit deposit ní báǹkì ń kọ so tó bá gbé deposit ní pé aya ni apá kó sí lọ́wọ́ ni ìyẹn ni kí ni o wàdíyà bàbá ń kó pamọ́ ṣùrùtù tiẹ̀ ni pé tó bá sọnù ò lè gbà mí o tí báǹkì yẹn ò bá ti ṣiṣẹ́ ní kò kúrò lórí ṣùrùtù bá jọ dúró sí ó lè gbà mí o ṣùgbọ́n bí báńkì bá ní àwọn báńkì fún arọ́gbù àwọn lánàá tó bá débẹ̀ lórí ó ní ah, ẹmọ̀ kúta náà ẹ̀sá bèbè ó tí ní ibi ni ó ṣe bí wọ́n ní àwàdíà ah, ní náà deposit lákọ síbẹ̀ náà ó ní wàdíà wèrèwèrè ní àti ìlọ́dún ó rí pé kìí ṣe wàdíà ọ̀nà àbáàrí owó àwọn kẹ́kọ̀ọ́ deposit ní àwọn òṣìṣẹ́ deposit awo tàṣọ́wúrú tó ṣẹlẹ̀ ń bẹ̀ àgbà kọ́rdùn ah, tó dá lúwọ́ bẹ́ẹ̀ wọ́n lè ná bí owó tí wọ́n gẹ́gẹ́ wọ́n lè jẹ́ ìlò ní tó bá sọnù àtúntí ládìí òpin máa gbà ní kò lè jẹ́ wọ́n lè yá so òun ló fi jẹ́ pé owó wa lé yẹn láti gbà pé rìbá ni wàyí lá nǹkan mìíràn bá wọn sọ yẹn pẹ̀lú àbùmí now àwọn àgbà pé kọ́rùrù ni ni ó bìí pé wọ́n jẹ mí lówó jù ti jẹ mí lówó àbíbẹ̀ẹ̀kọ́ ni níjọ́ tí mo wá lọ gbà lọ́dọ̀ access bank tí mo lọ gbà lọ́dọ̀ access bank access jẹ mí lówó ni mo ń sọ fún access pé ìyá mi lówó gbà lọ́wọ́ yìí mo ti wá sọ̀rọ̀ yìí òun bá ní tí ń bá yá ọ six naira owó kó lo atm ó fẹ́ gbowó jáde ń bì sixty five naira mo bá tún wá àgírí mo bá tún sáyẹ̀nsì mo bá tún sáyẹ̀nsì pé mo gbà lẹ́yìn ẹ̀kẹta lápẹ̀rẹ̀ ǹjẹ́ rí ìbára kájẹ́jọ wá ṣe tọ̀rí ìrùn mọ́sálà àwa wá ní bẹ́ẹ̀ nǹkan ní tó ṣẹlẹ̀ láàrin ta sọ pé àwa láàyè nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tá àgbọ́dọ̀ ọ̀dà láyà òun náà ni pé ìjára ni ìjárọ̀ sí lé kìí ṣe bẹ́ẹ̀ ìjárọ̀ kọ́ lé ẹ̀kú nù bẹ́yìn and ó lè jí bẹ́yìn ni a tún ìjárọ̀ ìṣe bẹ́ẹ̀ kí ni ìjárọ̀ ìjárọ̀ ni giving of service kìí ṣe bẹ́ẹ̀ torí pé ká ní bẹ́yìn bẹ́yìn ní kinní kan tiẹ̀ ẹ̀yíwádùn mọ̀ kọ́ bá làlá ń pè bẹ́ẹ̀ kí fún ọ ní kàkó fún padà dandan sí ni kí máàlù wà máàlù yẹn iṣẹ́ owó ó ní nǹkan tó ní property mẹ́ta là ń pè ní máàlù ó ní ó wà ṣáàkìtọ̀ o ní ẹ̀ẹ́dínú ó ṣe bí ó jẹ́ nǹkan tó jẹ́ concrete pay kì ṣe imagination kì í ṣe abstract number one property máàlù ní kẹ̀lẹ́fẹ́kẹ̀ẹ́ ẹlẹ́ẹ̀kejì onímọ̀fà ó gbọ́dọ̀ láǹfààní torí ẹ̀rùn ò lè takókò tó àwọn jìta yìí èmi náà lè àti ò bá tẹ̀rẹ̀ ní so ẹnìkan kàn ní sára pé mo mú ìrì sọwọ́ ìrì wọ́n mú ìrì àti ní mo tà fún yín wọ́n ní lóòótọ́ ni ó jẹ́ ṣàkóso ó ní kọ́ńtẹ́ǹtì ni àbí ṣùgbọ́n kò ní mọ́fà torí ẹ̀rọ àwọn ṣàfihàn àti sọ wípé ẹni tí ó define mọ́fà yìí ń fún yín ni o ìjọ òwúlò lọ́dọ̀ tí ń tẹ́ pé koríko ogun jẹ̀dí ní ìlú mi o tó bá ti ní mọ́fà sọ́rọ̀ máa là okùn ẹlẹ́kẹta hakun muttasil kí ni hakun muttasil kí nǹkan yẹn náà tún ní àǹfààní ní tó lè mú wá múralé ilé yìí ní hakun muttasil bí lè ṣe wà ní ìsìn tí ń bá talé ilé ìkálẹ̀ mi ọlọ́run wá fún yìí wá fẹ́ tà á mo lè yọ wíńdò rẹ̀ kí ní bẹ́ẹ̀tì mọ́ta wọ́n ni hákùnmọ́ tẹ́sì gbogbo tó ń ara lé nu àbí sáà ti jọ àgírí ìtẹ́lẹ̀ àbí fàràndà rẹ̀ lápẹẹrẹ inú ìsinmi hákùnmọ́ tẹ́sì ni ara rẹ̀ so gbogbo àǹfààní tó bá tún wà pẹ̀lú owó yẹn èmi náà mo ní oníkan mẹ́tẹ̀ẹ̀ta pè ní property mal yóò ní àkọ́kọ́ yóò jẹ́ nǹkan tó ṣe gbámú ẹlẹ́ẹ̀kejì yóò ní máa ń fa ẹlẹ́ẹ̀kẹta yóò ní hakún gbogbo akọ̀ tó bá so mọ́ ara rẹ̀ náà ni now ó mìí pé in tí ò bá ti nírù nǹkan yẹn àìpè ní bẹ́ẹ̀ torí pé owó wá wà nínú tá ń sọ owó wà nínú ilé concrete ni àwa sọ pé bẹ́ẹ̀ ń sọ fún wa òní mo sọ pé fẹ́kẹ̀ tí ṣe sọ fún alẹ́ kan bẹ́ẹ̀ ń sọ fún ká fowó gbowó ìgbà tó ń condition ànẹ́bí ló tó kókó nu rìbá mo wọ́n á fún wọn lówó yẹn kò gbọ́dọ̀ lé tó wá ti jẹ́ sí lọ́wọ́ kan náà ni náírà sí náírà ṣùgbọ́n tó bá jẹ́ náírà sí dọ́là ni ó lè lé fàbí rúkẹ́ ìfàṣí tún bishars ìdàkánà yádá ìlẹ́rẹ̀ now wọ́n ni ẹbọ̀ tẹ́ bá wọ́n ilé ìgbéhùn ní ó jẹ́ because owó náà ni mú fún lówó ti fẹ́ náà ló padà a ní kò sí sọ dìbé in tó lè sọ dìbé yìí bó ṣe rí ó jọ lóòtọ́ ó jọ bẹ́ẹ̀ sọ fún lóòtọ́ ṣùgbọ́n wàá rí pé ìjárọ̀ ni pé òun ò ní ibi kí ló ń pẹ̀ sẹ́fíìsì ẹnì kankan fẹ́ fún mi ni òun wá ní ẹ̀jáàmù tó dáa tí ṣe kàbùlà sí ní kó tó bí mú àyàn kí lè jáàmù náà mo ní ẹjọ́ brọ́dà ẹ bá mi gba owó ní junction mo fẹ́ lọ junction lọ gbowó mo jẹ́ lọ junction lọ gbowó yìí wọ́n á wo time mo sì ní meeting mo yan nálùkọ́ iye tí ò ná mi lọ bọ̀ lọ síbẹ̀ ó jẹ́ bí six hundred mo fẹ́ gba ten thousand ọmọ kí ó kàwà ní ẹjẹ́ máa ń lọ sars ẹmú ọ̀kadà wa ọ̀kadà tí ó lọ lọ́bọ̀ 600 lọ 600 bọ̀ jẹ́ kí ní o 1200 ló bá gbó lọ́wọ́ ó bá gba káàtì bá lọ nígbà tí ó dé junction mẹ́ọ̀ wọ́n gba àìní mẹ́rin tẹ́lá lọ́wọ́ wọ́n ah ìpínlẹ̀ lọ torí pé àti mọ́ ń fúnra wa láwọn sáfíìsì kan lọ́fẹ̀ẹ́ bí ṣe wáyé ní tẹ́ ní kí n sì yín lọ tọ̀ lálẹ́ torí pé ẹ̀rù ń bà yín mo lè ṣáàjì yín o ṣẹ̀rí àwọn òṣìṣọ pé ìwọ̀ ni mo lè ní àgbàtọ́lọ̀ tí wọ́n mú yín wá báyìí ọkàkan hour six thousand ṣẹ̀gbọ́n tó ṣe tọ̀tọ̀ yẹn pé ọlọ́run mọ́jú ọjọ́ àwọn ìjọwọ́ so a ti fúnra wa láwọn ẹ̀tọ́ kan lọ́fẹ̀ẹ́ láṣẹ rò pé kí n sọ fẹ́ẹ̀ nìkan pé kó lọ bá ń gbowó wá dandan ó gbọ́dọ̀ ṣe lọ́fẹ̀ẹ́ ni ó lè chájì ní fún níbẹ̀ yẹn ìjárọ̀ ni jáza ìjárọ̀ ni níbẹ̀ yẹn jáza iye tá a bá jọ àdírísì ni tí ò bá ti jáde kúrò ní pé ẹnìkan jẹ́ sẹ́fì láàrin àwọn méjèèjì sẹ́fì ni pé kò lọ́pọ̀lọpọ̀ lè dáṣà decide fúnra rẹ̀ ṣùgbọ́n tá a bá àdírísì kò yẹ kò work ṣùgbọ́n wá jẹ́ bẹ́ẹ̀ mo lè lọ́gbẹ́ ó dà máa fẹ́ ten thousand ló bá ń gba hundred thousand wá ẹni tó pọ̀ jù ẹni tó pọ̀ jù àgírí à ń tààrọ̀ dín dènà so ìjà rọ̀ wá yẹn pé ó jùrọ̀ wá lè tá a fẹ́ sẹ́yìn service charge ó láti ṣe tẹ̀kíìfù rẹ̀ ní pé ìjà rọ̀ náà bó láti wá ara ìdìbẹ̀ yẹn ayúṣẹ́ tá lọ bá ta fún ní káàdì tó gbé máa ṣe ìdání ma ń ṣètò gbéra ní owó rà ní owó rà ní kò kàn wá síkì ò sì wa dá sí ṣẹ̀rí ò bá wa sọ bí tó ti rí igbó kan ṣẹ̀rí à ní pé níta ẹ fẹ́ ṣe wàhálà kan ní ọ̀nà yín mú mọ ọ̀nà kan tí mi lè gbà bá yín ti ní páàkì tí ó máa tèkì tí nǹkan yóò fi ṣe ó lẹ́tọ̀ọ́ sí ojúrọ̀ ó lẹ́tọ̀ọ́ sí kò chájì kódà kó jẹ́ pé ẹ̀kàn lọ bá ń tó fẹ́ júwe ọ̀nà fún yín ó lè ní ìgbélé náà lọ gt two five kí n sọ bẹ́ẹ̀ lọ. kẹ́ ẹ bá sì ní two five ọ̀dà ah, ẹ mọ̀ lọ́gbà náà. ó jírọ̀ ni so ó jírọ̀ yẹn ò lẹ́wà máa gba hasbá bó bá ṣe rí àtẹ́fẹ́ fún yàn àtẹ́fẹ́ fi ránṣẹ́ sí kìkan ni ó àtẹ́fẹ́ jọ fúnra yín ni ó lábá tàbí wallahu a'lam àwọn ṣéèkù sí náà ní abẹ́ ìjárọ̀ mo lè fi pọ́ìntì kan kílẹ̀ kí o sí ìrẹ́jì rẹ̀ so ìmẹ́rin kíyàn bá ń gba owó wá ó dẹ̀ tájì kó ń fẹ́ òun máa gbowó èmi tí mo fẹ́ràn ló fẹ́ gbowó láti lọ rẹ̀ pé ìyẹn ń ṣe màhálù àyàkó sí ṣkáàlì mẹ́ gbowó ìgbowó tó bá wù kó tájì mi mo lè ṣe kíni mo lè but ìyá tó wà pé owó yìí gẹ́gẹ́ o òun ló fẹ́ ṣe kí ni ló fẹ́ kó lẹ̀ tó ní fẹ́ gba tọwọ́ tèmi ibi tí ìṣkáàlì wà ní kí é ṣe pówó tí mo ní kọ́ lọ bá ń gbà ní ibì kan owó tó náà kó lẹ̀ kèmí náà lówó owó tiẹ̀ náà ní gbà tiẹ̀ ó fẹ́ fún mi ní tiẹ̀ kó náà gba gba tèmi ìyẹn gẹ́gẹ́ ní ṣùgbọ́n pé ibi tí mo fẹ́ ràn o bóyá òun ló jẹ́ wá sísọ láàrin èmi àtẹnìyẹn tó fẹ́ fún mi lówó òun kọ́ ló fẹ́ fún mi lówó ṣùgbọ́n fẹ́ gbowó ṣẹ́ láti bá ń gbà wá ìyẹn oníṣkàlì wọ́láàlá tí báyìí sọ pé ó lè ó lè lọ yìí náà àwọn èèyàn sí ẹmọ́bìnrin àwọn èèyàn sí ìtànáwà láàṣà àti kó ń jẹ alẹ́ ti tó lò sọ wọ́n tí kì í ṣàrà ìṣàrà ìṣàrà ákìrù mọ́sálà ákìrù mọ́sálà lè ní òun náà ní ìṣàrà ẹ̀dá kù torí ọlọ́run irú àwọn máàdúrátà ni àìṣọ́ ẹríwà àwọn ọ̀rọ̀ báyìí lára àwọn sámọ́rọ̀ irú jòkó báyìí náà àwọn nǹkan tẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí à ń tẹ́kan wájú àwọn àdúbàrí kọ́lọ̀kọ́ bá sanwó lẹ́sàn lórí fún mẹ́ ká kọ́kọ́ kì ní kan pé tán pè ní súnà ẹwà súnà láàrin àwọn ṣe kì sọ́lẹ̀ kan bọ̀mọ́rù pé wọ́n bá ń fẹ́ lójú dáadáa ni tẹ́rí ń dáa ń bá wọn àmọ́ ká lè mọ́ jù ká máa dà bèèrè bù wọ́n yìí ẹ̀rì gbogbo àwájú wọn sáà ní <laughs> Eh, eh, eh, àwọn ìtàbẹ̀rẹ̀ wọn aláìjá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní súnà pé àwọn bá dẹ́rú ẹ̀wù pẹ̀lú àfà àṣújì kan ìgbẹ́kọ̀ ọtí àgbápò ni ipò ọkàn lọ mú ọkàn rọ ìfẹ́ skálà kìdíkẹ̀ kí ní wọ́n ìfẹ́ skálà tí ò yọ ọgbọ̀rọ̀ gbábọ́ ti wíwù náà adúpẹ́ fọ́lọ̀ ní súnà ẹ dákun ẹ máa jẹ́ kí ní ìmọ̀ ọlọ́run ti ń bẹ lára wa yìí ẹ mọ́jà fàrọ́tọ̀ lórí rẹ̀ ọlọ́mọṣà bá àtàwọn àlùfáà wa lẹ́sùn lórí ọlọ́mọṣà bá àgbà lẹ́sìn lọ́wọ́ bóyá ká mọ́ fàmọ́ àlàyé púpọ̀ mọ́